من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذي قل, قل الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يدعون إلى كتاب الله يدعون إلى كتاب الله ليحكم بينهم ثم يتولى فريق منهم ثم يتولى فريق منهم وهم معرضون ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا أياما معدودات وغرهم في دينهم ما كانوا يفتهون فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا إلا أن تتقوا منهم تقاه ويحذركم الله نفسه وإلى الله المصير قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله ويعلم ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد إخوة الإيمان والأخوات في الله السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún allah subhanahu wa ta'ala atọrọ ìkẹ́ ọlọ́run àti ìkẹ́ ọlọ́run fún anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sábìhi wa sallam ìkẹ́ àti ìkẹ́ ọlọ́run kọ́lọ́n kó wa mú bá àwọn ará ilé anabiwa muhammad àti àwọn sàábì anabiwa muhammad àti gbogbo àdúmọ̀ anabi lápapọ̀ àwọn abẹ́lẹ́ wọn bá allah subhanahu wa ta'ala fún ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́n kí ó kà wá kún àwọn ẹni ìkẹ́ kó kàwá kúnnú àwọn ẹni ìyọ́nú rẹ̀ láyé àti níjọ́ gbéǹde alkiyama a máa tẹ̀síwájú inṣàlá ta'ala nínú tafsiri surati ali imran láti láti àyà 26 inṣàlá ta'ala أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتغل وتظل من تشاء وتظل من تشاء بيدك الخير إن إنك على كل شيء قدير Thank you. allah subhanahu wa ta'ala ní qul ya muhammad yẹrẹ muhammad ìrẹ òjíṣẹ́ ọlọ́run sọ wípé allahumma ay rabbi anta malikal mulk olúwa mi ìrẹ ni malikal mulk ẹni tó ní ìkápá lórí gbogbo ọlá gbogbo ipò gbogbo àṣẹ gbogbo agbára gbogbo ìdarí ẹni tó jẹ́ olùjẹgàba lórí gbogbo nǹkan ìwọ nìkan ṣoṣo ni náà kólélẹ àwọn ọmọ ọdún sọ ní abá. naam ọlọ́run ọba ní tí ó tẹ̀lé mọ́lìkà máa ń tẹ̀sà ìwọ ọlọ́run ìyẹn ànábì sọ ọ́ lẹ́ni tó fi ń dájú ọ̀rọ̀ ọkọ ọlọ́run tó sì ń kí ọlọ́run láwọn oríkì rẹ̀ tó jẹ́ ìròyìn rẹ̀ wípé ìwọ ló ní gbogbo agbára ló ní gbogbo ipò gbogbo ọlá gbogbo ìjọba àṣẹ ìdarí gbogbo nǹkan gbogbo ọlá ṣèrè ọlọ́run ọba aláà nìkan ṣoṣo ni tuktil mulka máa máa ń tẹ̀sà àwọn agbára ọlá ipò àṣẹ ìdarí ìwọ ló máa ń fún ẹni tó bá wù ẹ nínú àwọn ẹ̀dá rẹ láti fún ọlọ́run ọba ni máa ń yàyàn sípò béèyàn kan bá jọba ọba tó fi jọba oníta ni Allah béèyàn kan bá jẹ́ aláṣẹ aláṣẹ tó fò ń ṣe aláṣẹ lórí àwọn kan àwọn ẹ̀dá rẹ̀ òun náà ni Allah béèyàn kan bá ń jẹ́ abi abiyì ọba tó fún un níyì òun náà ni Allah béèyàn bá jẹ́ ọlọ́rọ̀ tó jẹ́ ọlọ́lá ọba tó fún lọ́rọ̀ tó fún lọ́lá tó dá lọ́lá òun náà ni Allah gbogbo orú àwọn ọlá gbogbo ipò gbogbo àṣẹ gbogbo oyè gbogbo agbára tí bá ń bẹ lọ́wọ́ èèyàn àbí agbègbè tọ́lọ́n bá ní kéèyàn ó ṣubú sínú àwọn nǹkan tá a kà á lẹ̀ yìí ọlọ́run ọba ni máa fún ẹni tó bá wù pẹ̀lú gbólóhùn pé tuktil mulka man tasha ìwọ lọba tó o máa fún ẹni tó bá wù ọ ní ọlá ìwọ lọ máa dá ẹni tó bá wù ẹ lọ́lá eléyìí jẹ́ kí a nísìnyí kó n bí à ń ṣe kìí taara ẹni a nísìnyí kó n bí à ń ṣe kìí taara ẹni àkọ́kọ́ a ní ìrètí nínú Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala torí bá a ti mọ̀ pé òun ló ní gbogbo nǹkan gbogbo ọlá gbogbo oore ọwọ́ ọ̀dọ̀ rẹ̀ ló wà òun ló ní tába tí wàá máa kó ń lónìí nínú àǹfààní tí àwọn abala yóò máa fún wa òun náà ni ká máa ní àròjà òfìlà ìrètí nínú ọlọ́run ọba Allah pé gbogbo tá a bá ti ń fẹ́ ọ̀dọ̀ rẹ̀ láti máa béèrè ẹ̀ tó láti gbà kó lónìí gbogbo nǹkan yẹn. bákan náà yóò tún fún wa ní ẹ̀kọ́ wípé ká má ṣe kì ta pé kí tẹni tó dáa kó bàjẹ́ ká sì má rí ọlọ́run lálábòsí pé wáì tó jẹ́ lágbájá tí ò jẹ́ mi torí bí ẹni tọ́lọ́run ọba fún ọlọ́run ọba fún lè hikmatin ya'lamu Allah pẹ̀lú ọgbọ́n àti òye ẹ̀ka tó yí ọlọ́run tọ́lọ́ mọ̀ wípé torí ìdí báyìí ló yẹ ká fi fún un ní nǹkan àsìfún. àwọn èèyàn pọ̀ tí wọ́n máa ń du nǹkan láyé kò wá sí ẹni tọ́lọ̀ bá ti sọ pé ipò ó jẹ tiẹ̀ kò sí ọ̀nà tẹ́ lè gbé ìgbà láti fi sọ pé kó má bọ́ sí i lọ́wọ́ ẹ̀kan gbìyànjú ni ọlọ́run bó fi lè lọ́wọ́ so eléyìí jẹ́ ti àwa tó já sí pé à ń wo àwọn kan pé ọlọ́lá ni wọ́n onípò ni wọ́n aláṣẹ ni wọ́n olóyè ni wọ́n ọba ni wọ́n ọlọ́rọ̀ ni wọ́n ká mọ̀ pé ọlọ́run ọba ló fún wọn ó sì máa ń fún ẹni tó bá wù ú lọ́lá rẹ̀ ni ó wù ú kó fún wọn ni àwa náà tá a bá ní bùkátà sí àwa tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba kó ṣe é fáwa náà ẹni ọlọ́run bá sì fún kì í ta tiwa ìbínú tiwa ọ̀tẹ̀ àti tẹ̀m̀bẹ̀lẹ̀ fún ti wá gbogbo ọ̀nà tá a bá wù ká gbé ìgbà pé kí nǹkan yẹn ti bọ́ máa lọ́wọ́ kò lè bọ́ máa lọ́wọ́ àfi tọ́lọ́run ọba fẹ́ fún málòkù àfi tọ́lọ́run ọba fẹ́ fún málòkù èyí ń jẹ́ tàwa tàwọn tọ́lọ́run ọba ti wá gbé kò lé lọ́wọ́ òun náà ni pé kán mọ̀ wípé gbogbo ògbìyànjú táwọn ṣe láti lè rí ipò yẹn mú ìgbìyànjú yẹn àwọn kan ṣe ìgbìyànjú ni ọba tó fi nǹkan yẹn lé àwọn lọ́wọ́ níta ni Allah àwọn náà mo ti wọ́n bẹ̀ wọ́n pé aláwo ló fi lé mi lọ́wọ́ o èmi kàn gbìyànjú ni lóòótọ́ ọlọ́run ọba àmọ́ ọlọ́run ọba fẹ́ ká gbìyànjú so àwa gbìyànjú àgbìyànjú àgbìyànjú pé àní nǹkan báyìí mo fẹ́ ní nǹkan báyìí mo fẹ́ kó jẹ́ tèmi nǹkan báyìí mo fẹ́ kó bọ́ sí mi lọ́wọ́ àwa gbìyànjú rẹ̀ náà ló fà tó já pé kí ilé iṣẹ́ kan bá kéde síta pé òun nídìí àwọn èèyàn bíi five hundred àbí five thousand láti employ wọn láti gbà wọn lóṣìṣẹ́ òun ó sì máa fún wọn ní sálárì tó ga nù tí iléeṣẹ́ kan bá fi lè kéde bẹ́ẹ̀ ẹ rí i fáwọn èèyàn pọ̀ tí wọ́n ṣe gbìyànjú láwọn tí wọ́n bá máa ń pa nǹkan yẹn ṣùgbọ́n ẹni tí nǹkan yẹn ó jẹ́ tiẹ̀ tí ó bọ́ sí lọ́wọ́ nù wọn ọlọ́run ló mọ̀ torí pé àwọn tí ó wá apply fún iṣẹ́ ó pọ̀ ju òǹkà tí iléeṣẹ́ nídìí lọ kódà tẹ bá nídìí èèyàn méjì péré tẹ bá sọ pé ẹ nídìí èèyàn ẹ lè rí CV five hundred èèyàn méjì lẹ́sìn mú ẹni tí ó wàá jẹ́ nínú wọn ọlọ́run ọba ti wá mà ìyẹn ló fà tó já pé tí wọn náà bá ń du nǹkan kan pẹ̀lú àwọn èèyàn má kó rẹ̀wẹ̀sì wípé a nígbà tá ní di èèyàn kan èèyàn méjì tá ń sọ fún wa pé àwọn tó sọ tó sọ mí ti application gan wọ́n ti ń tóbi one thousand one thousand èèyàn kan èèyàn méjì náà náà dẹ̀ níbi wọ́n jẹ́ mi ó pa tèmi májàre ìwọ náà lọ sọ mí ti tiẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ kí ìwọ lọ́lọ́run fẹ́ fún látara gbìyànjú tó bá ṣe ṣùgbọ́n o a mọ̀ wípé a ṣe gbìyànjú ni o ìgbìyànjú wa kọ́ ló fi nǹkan yẹn lé wa ní ọ̀wọ́ torí gbogbo ẹni tó bá fi lè ní nǹkan kan ní ipò kan ní dáadáa kan lọ́wọ́ ìjọ tó bá ti lè ríra rẹ̀ nírì wípé ìgbìyànjú òun ọpọlọ tóun ní àbí ète tóun ní àbí ọgbọ́n tóun gbọ́n àbí màkàn tó mà ó ní nǹkan yẹn fi bọ́ sòun lọ́wọ́ tó bá ti yọwọ́ aláwọ̀ kó ń bẹ́ aláwọ̀ ṣetán tó fẹ́ gba nǹkan yẹn lọ́wọ́ ẹ̀ ìyẹn ló fa ìgbà tí firaun tó ń sọ pé innama u'tituhu ala ilmin indi ẹ̀ Qarun Qarun mo fẹ́ sọ nígbà tó ní innama u'tituhu ala ilmin indi pé gbogbo ọlá tẹ́ ni mo kó jọ gbogbo ọ̀rọ̀ tọ́rọ́ lọ́wọ́ bá ròyìn kọ́rùn nínú àwọn ọlọ́rọ̀ ayé tí ọ̀rọ̀ wọn ní agbá eléyìí kọjá ọ̀rọ̀ Dangote Nàìjíríà o tó nígbà tọ́rọ́ lọ́wọ́ bá ròyìn àwọn tí wọ́n ń kó kọ́kọ́rọ́ property rẹ̀ kọ́kọ́rọ́ ilé kọ́kọ́rọ́ nǹkan ọ̀gbìn kọ́kọ́rọ́ gold kọ́kọ́rọ́ silver kọ́kọ́rọ́ diamond àti oríṣiríṣi àwọn nǹkan ọ̀rọ̀ téèyàn máa ń ní ọlọ́run ọba ní àwọn èèyàn tó sangi náà máa ń ru kọ́kọ́rọ́ rẹ̀ dájú báyìí ní nǹkan kọ̀ọ̀kan kìí ṣe gbogbo ẹ̀ o ká sọ pé kọ́kọ́rọ́ ilé ká wá giant ká pé kọ́kọ́rọ́ ilé ìwọ máa ro kiri kọ́kọ́rọ́ mọ́tò giant ìwọ máa tí wọ́n máa ń ro kọ́kọ́rọ́ wípé ala pé ìmà tí mo mo gbọ́n mo mọ mo ní làákàyè mo lọ́pọlọ ọpọlọ yẹn ó ní mo fi mo fi succeed ìgbà náà lọ́lọ́run ọba gbó ló gba ọlá lọ́wọ́ ẹ̀ sòtórí ẹ̀ ànírò bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì tá a bá ti wá mọ̀ yìí pé ọlọ́run ọba ni máa ń fúnyàn èyí òun àwa náà tọ́lọ́run ọba tá à ń lé dáadáa tá a bá ti mọ̀ pé ọlọ́run ọba ni máa fún ẹni tó bá wù lóore ìgbógbó gbìyànjú tá a bá wá gbà àní gbé ìgbìyànjú yẹn gba ọ̀nà tí ó bí ọlọ́run nínú torí a ti mọ̀ pé tá a bá gbé bí tá a bá gbìyànjú bá a gbé gbabi tí ó bí ọlọ́run nínú bá a gbé gbabi tí ó bí ọlọ́run nínú bá a gbé gbabi tọ́lọ́run fẹ́ àbí bí tọ́lọ́run ò fẹ́ ní tọ́lọ́run fẹ́ ṣe nínú ìgbésí ayé wa náà ni ó bọ̀ sí ní tí ò bá ní fún wa kò ní ṣe kí ni kò ní fún wa. torí ẹ̀ a ní máa wá sáré mọ́tò kọlu kẹ̀kẹ́ a ní ṣe bẹ́ẹ̀ gbogbo ìgbìyànjú tá a bá fẹ́ gbà pátá a make sure wípé ìgbìyànjú wa kò kọjá àlà ọlọ́run èyí wọn wá ṣe dédé ọ̀rọ̀ tá nàbì sọ fún wa pé la yahmilanna ahadukum la yahmilanna ahadakum istibta'u rizqi ala an yatlubahu fi ma'siyatillah fa inna allaha la yunalu ma indahu illa bi ta'atihi ó ń ṣe ọlọ́run ọba ní ẹnikẹ́ni nínú yín àìtètè là ìmáa wá ọ̀la tí ń wá káàkiri tí ó ti dọ́wọ́ lò tètè tẹ́ ìmọ̀ wá dáadáa kan tí ń wá tọwọ́ rẹ̀ tètè tẹ́ kó má padà gbé e lọ wá lọ́nà tí yóò tọ́ ọba lọ́run tí yóò yọ ọlọ́run ọba nínú torí pé n ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run àìrí àti pẹ̀lú ọ̀nà ọba yọnu sí òun la fi ń rí ti ń bẹ lọ́dọ̀ gbogbo orí ọwọ́ rẹ̀ ló sì wà sotori ẹni tó yá sí pé ọ̀nà wa bọ́ sí lọ́wọ́ ó ti ń tí ó gbọ̀nà yẹn tó bá gbé gbìyànjú rẹ̀ gba ọ̀nà míì ni yóò ní tó ní yóò ní tó ní. nínú àwọn àpẹẹrẹ a rí i pé láwọn àsìkò kan ń bẹ nílẹ̀ Yorùbá láàárín àwọn ọlọ́mọ akéwú téèyàn bá ń lọ lé kéwú yóò máa wá oògùn sọ̀yẹ káàkiri ni ilham tó bá bẹ̀rẹ̀ láti di fáàmù yóò máa yóò síbi ilham yóò máa wá ilhamu ní tá a lè pè ní oògùn sọ̀yẹ náà la lè pè é naturally àwọn kankan bẹ tí èèyàn bá ń jẹ tó lè boost the brain naturally tó máa assist the brain láti ṣe kíni láti sharp èyí ń wà kó sábúrú mbẹ ṣùgbọ́n etí àwọn ọmọ ilé tó máa ń wá kiri bí orí igun bí orí àwòko bí orí kinní kan tí wọ́n jó tí wọ́n dá amóyin tí wọ́n ní máa lá àbí ewé oníyèméyè ewé yíyè gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lo ìlẹ̀háàmù tí wọ́n lo ìsọ̀yè lọ́wọ́ àwọn ọjọ́ náà sẹ́yìn kẹ wá wo àwọn ọmọ míì tá à ń rí lónìí tí wọn ò lo ìsọ̀yè fún orí wọn sì ó ń taná lẹ̀ ọpọlọ wọn ṣínà lẹ̀ dáadáa ju ọpọlọ àwọn yẹn lọ ẹlòmíín wọn gan kùránì tó há gbogbo odidi júzà àmà láti amadinasi kò ha tán kò tiẹ̀ kò lè kà á tán kódà láti bá yí nàdínàsì gan bóyá ló lè kà á tán gbogbo ilẹ̀ amú rẹ̀ tó lò àìbí ilẹ̀ amú náà lẹ́rẹ̀ẹ́ lómi tí ó náà ló ilẹ̀ amú kódà yóò tún máa sọ fún mi pé ilẹ̀ amú kan bẹ ó gbóná ilẹ̀ amú ṣé òkínní kan ni téèyàn bá lò ó bí ìgbà tí wọ́n kó ìmọ̀ sí nínú ọpọlọ ni àwọn náà wọ́n sì tó dóde tí wọ́n máa ka kí ó tún máa kàkàkùkà tí wọ́n tún kọ̀wé lọ́wọ́ báyìí wọ́n ní yẹ yabna yabna tí ó máa tí ó máa tí ó máa kí lólu pẹ̀lú gbogbo ilẹ̀ àbùdá ń polówó. so ibi tá à ń lọ ni wípé gbogbo ìgbìyànjú tá a bá fẹ́ gbà lórí nǹkan tó já sí pé orí ìkànnì tí ọ̀nà gbìyànjú wà fún tọ́lọ̀ ń takò gbìyànjú ká má gbé gbìyànjú wa gba ọ̀nà tí ò tọ́. so torí bọ́lá wọn bá ní tó jẹlmọ́lùká máa ń tàṣà ìwọ lọ́ọ́ máa fún ẹni tó wù ọ́ lórí àti ọlá ẹni tó bá fẹ́ tó bá fẹ́ fún ni ẹni ọlọ́run ọba fẹ́ fún bó dààmú jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ní fún ilé amúlẹ̀ lómi ń wá lólò tó fi padà yá wèrè yóò máa pe kéwó káàkiri kéwó ni ó máa fi ṣe èrè káàkiri ilé amú ló wá débẹ̀ àtòríṣiríṣi ẹlòmíì ń wá ṣìírí owó ń fa náǹkàlẹ̀ owó ni wèrè bá nídìí ẹ̀ yóò máa ṣe wèrè káàkiri tó padà máa fi wèrè tọrọ bára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sotori ẹ ẹdá pẹlẹ já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo ń tà ń wá yìí kódà tí wọn náà tó ń yà wú àwọn èèyàn náà gbogbo ń tó rò pé ń wá yẹn tó fi ń ṣe ọwọ́ Ọlọ́run ọba lọ́wọ́ òun ni máa fún yẹn Ọlọ́run ọba ni máa fún yẹn èsì máa fẹ́ ni tó bá fẹ́ tó bá wù ú ni ẹni tó Ọlọ́run ọba sọ pé òun ó fún tó bá wo pé ọṣẹ kan ni ọ̀rẹ́ rẹ̀ kan wẹ̀ ló fi ń ra àwọn èèyàn gbá ní ń rí jìbìtì lù wọn náà wá wẹ ọṣẹ ẹ̀hún ó lè jẹ́ pé ńgbà tí wọ́n bá wẹ̀ kó ṣe ń kú lẹ́wọ̀n kan ni wàá máa bọ́ sínú ẹ̀wọ̀n mi ò ní bọ́ ń bẹ̀ torí ẹ̀ a nídìí láti gbọ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yìí náà. ọlọ́run ọba nílẹ̀ ànẹ́bí tó sọ pé wà tanzi'ul mulka mimman tasha bó ti jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run ọba lọ́ọ́ máa ń fún ẹni tó bá wù ọ́ lọ́lá lọ́ọ́ máa ń fún lóore lọ́ọ́ máa ń fún lọ́rọ̀ bẹ́ẹ̀ ìwọ nìkan ṣoṣo náà ló tún lè gba ọlá lọ́wọ́ ẹni tó bá wù ọ́ ló lè gba ipò lọ́wọ́ ẹni tó bá wù ọ́ ló lè gba orí lọ́wọ́ ẹni tó bá wù ọ́ àti réèyàn tí wọ́n ti sì mẹ́wọ̀n rí tán dájọ́ kó fún un sínú ẹ̀wọ̀n tó tún wá jáde tó tún wá do lórí ìlú. nígbà tó já pé àkọlé ọlọ́run ni wípé ntọ́lọ́run fẹ́ fún un nínú àkọlé ni wípé mo sì fẹ́ ọ sì jẹ́ president wọ́n tún wá lọ mú jáde nígbà tán bá mú jáde kó nú ẹ̀wọ̀n tán wọ́n tún wá ìwọ náà la fẹ́ kó tún wá sọ lórí wa inna lillahi wa inna ilayhi raji'un. wọ́n wàá wá gbogbo ọ̀nà láti clear rẹ̀ láti fọ́ ọmọ pé wọ́n parọ́ máa ní kíní kan ló ṣẹlẹ̀ irọ́ ni kò máa ń pẹ́ wọ́n sàwá bí wọ́n ṣe fọ́ ọmọ ẹfẹ́ ẹ̀kọ́ sọ́lọ́ ń sọ pé yóò gorí àga òun yóò tún pàṣẹ lẹ́yìn lórí kò sí ní tẹ́ ẹfẹ́ sí yóò pa ẹni ọlọ́run bá sì fẹ́ gbà á lọ́wọ́ rẹ̀ ọlọ́run ti fún un tọ́lọ́run bá fẹ́ gbà yóò kàn tó gbà náà ni wà tẹ́ńzì ọ̀lẹ́mọ́lì kàmí máa ń tẹ̀sà tẹ́ńzì wà ní kí ètùtù tá a kú dò ọlọ́run ò ní gbà yóò kàn ra fàáyọ lọ́wọ́ ẹ̀ báyìí ẹ fàáyọ ọlọ́run kàn já gbà lọ́wọ́ ẹ̀ tó bá tó gbé túbò mí. torí àwọn tí wọ́n ń bẹ lórí ipò lónìí kán máa ṣe jàgínní dòdò púpọ̀ kán máa lérò wípé ibi táwọn ti wà ń kò sẹ́ni tí ó lé àwọn ń bẹ̀ wàláì tọ́lọ́run bá ṣe tá láti lé wọn bọ́ọ̀lù ẹ̀mí tán wà wọn yóò lé wọn bọ́ọ̀lù tí nǹkan kan ò ní ṣe tẹ́lẹ̀ mi ò sì débẹ̀ ẹni táwọn wá ń tẹ̀ mọ́lẹ̀ lánàá yóò wá dẹni tí ó máa fún wọn kù tàn ní lè sọ̀rọ̀ ṣírú ẹ̀ wọn abẹ́ nú ayé ni irú ẹ̀ wà nú ayé ọ̀gá àná òdòmọ̀ṣẹ́ ó mú mi ọ̀rọ̀ ìkànnú àwọn ẹrúsìn ọlọ́run bàbá dáadáa bàbá ẹlẹ́sìn kọ́lọ̀ kó jẹ́ kán láti bọ̀ tán dáadáa. bàbá yìí wọ́n ń gbé ilé ilé tí wọ́n ń gbé àwọn àwọn jẹ gbèsè wọ́n jẹ gbèsè wọ́n àrówó ilé san láńlọ́ọ̀dù sá gbọ̀n wọ́n jáde sá lé wọn kó ń lé wọ́n ẹni tó gbà tó sì ń bẹ lọ́wọ́ rẹ̀ láńlọ́ọ̀dù náà mọ̀ pé a kì í jẹun lówó ṣùgbọ́n láńlọ́ọ̀dù sá gbọ̀n ń gbẹ́ ó lè jáde ó wá lọ ń wá wọ̀ sùn ńgbò ya lọ́lọ́run bá gbé owó dé o ńgbà tó lọ́n gbowó dé léyìí tó hàn sí wa òṣìṣẹ́ àlẹ́ àlìtò rẹ lẹ́sìn ni èyí tó hàn sí wa nu ọlọ́run ló máa kọ̀kọ̀ ọlọ́run wá gbé àṣírí bíbò rẹ̀ dé nígbà tí bàbá tó ilé tí wọ́n gbé ńjọ́ kínní àná tí wọ́n ti lè kó wọ́n tún wá fẹ́ ta léhùn olópadà tún wá ra ilé yẹn kèésò nìkan ló ra ó wà nínú àwọn ilé tó ní òun ló tún wá fún bàbá onílé ń bì kan ẹ máa gbé bì ó tún wá fún bàbá onílé tó lé lánàá ó tún wá fún un láì fi ẹ̀ máa gbébi láì gba kọ́bọ̀ lọ́wọ́ rẹ̀ òun tiẹ̀ dúpẹ́ fọlọ́hún ilé tẹ̀ ti léhùn náà kọ́lọ́lọ́hún tó ní kóhun ráì òun ò gbénu léhùn ọ̀tọ̀ níbi tó ń gbé wa àdúgbò ńlá ní ń gbé o ó wá rà ó ṣe kọ bí ó ti kọ ṣe bí ó ti ṣe tó jọjú tó rẹwà wá fún bàbá onílé ẹ̀ máa gbébi torí pé fìtínà gbèsè ló mọ̀ náà ta owó tó gbà lè kó fi ṣe nǹkan rí ó fi san gbèsè ni kò wá sí mọ́ ọ̀tún ẹ̀bù ẹ̀. pọ́lọ̀ ṣe máa ń ṣe ni ẹ̀wà tẹ́ǹsì ọ̀lùmọ́lùkà mi máa ń tẹ̀ṣà ẹni tó bá ń bẹ lọ́wọ́ èèyàn lé ní má lérò wípé bó ṣe wà lọ́wọ́ rẹ̀ òun ti wà permanent. ẹni ọlọ́run bá fẹ́ permanent nǹkan fún yóò permanent ẹ̀ fẹ́ni ọlọ́run bá fẹ́ yọ tó bá fẹ́ gbà kó lọ́wọ́ rẹ̀ ọlọ́run bó yàtọ̀lọ̀ bá ní kó wà lọ́wọ́ wa ká máa bó o la ṣe fẹ́ lò ó bó o la ṣe fẹ́ nà torí pé ilẹ̀ tí yóò má ọ̀la ẹnìkan ò má àfọlọ́hùn sòtórí ẹ̀ ẹ̀kọ́ náà tó nìyẹn náà náà. ọlọ́run ọba tu'izzu man tasha ìwọ lọ́ọ́ máa ń sọ ẹni tó bá wù ọ́ di abiyì èèyàn yẹpẹrẹ ni lánàá lẹ́ẹ̀kan náà yóò kàn dẹni tí wọ́n ń ti ń bọ̀ tilẹ̀ ń rọ́ yóò dẹni tí wọ́n fẹ́ rí ó máa sọ kò máa sọ wọ́n ní ọ̀rọ̀ yà wọ́n sàfẹ́ gbọ́ tí gbogbo ibi tó bá wà tí ò bá ti sọ̀rọ̀ inú àwọn èèyàn ní dùn bẹ̀rù sáà sọ̀rọ̀ àti ẹ̀fẹ́ gbóhùn rẹ̀ tó bá yọ báyìí wọ́n máa hó ee eh, ó dé o kódà tí ò fún wọn ní wọ́n náírà wọ́n máa pọn alẹ́ náà ni torí ìfọlọ́wọ́n ọba ti gbé iyì fún lọ́nà kásí kejì àǹtàtọ̀ ìzùmọ̀ǹtẹ̀ṣà ọlọ́run ní máa gbé iyì fún yàn ní máa sọ̀yàn adẹni iyì torí ẹ̀ gbogbo wọn tó ń wá iyì lọ́nà kọ́nà tó sì pera rẹ̀ ní mùsùlùmí ọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam lọ́mọ wípé alẹ́ ìzẹ̀tú mílkùnlélá látùnálù ìlàmìnà ìndìlá alẹ́ ìzẹ̀tú mílkùnlélá lillah rọ al-izzatu milku lillah. Bákinni o. Fala tunalu illa min indillah. Ń tà ń pè ní iyì tarí ni iyì iyì milku lillah dúkìá ọlọ́run ni kì ṣe dúkìá anybody. Gbogbo ẹni tó wá fẹ́ níyì kò síbi téèyàn ti máa wá àfọ̀dọ́ ta ni Allah ọ̀dọ̀ ẹ̀ láti máa béèrè yìí èyàn lè wà nípò kan kó máa rẹ pé ah òun tó fẹ́ ajẹ́ pé òun lẹni tí wọn ò fẹ́ gbọ́rọ̀ òun tí wọn ò fẹ́ lísìn tí wọn àti ẹ̀fẹ́ rí mi òun látàn máa bẹ̀ lọ́hùn ẹni tó wà nípò tí wọ́n ń gbọ́rọ̀ rẹ̀ tí wọ́n rí mi ẹ̀ látàn òun tí wọ́n ń kó mi ẹ̀ tí wọ́n ń pọ́n mi ẹ̀ láhùn má ṣe kéta rẹ̀ wọ́n máa bẹ̀ lọ́hùn máa bẹ̀ lọ́hùn tìwọ́n náà fẹ́ yìí ni bí yìí lọ́dọ̀ ọlọ́hùn béèrè lọ́dọ̀ ọlọ́run torí pé ọlọ́run ọba ni máa fún yàn níyì wà tó dé lò máa ń tẹ̀sà. olúwa wa náà sì ni tùzí lò máa ń tẹ̀sà òun náà lọ́ba tí máa ń sọ ẹni ẹni abiyì a sì gba yìí lọ́wọ́ rẹ̀ yóò wá déyàn yẹ̀yẹ́ yóò déyàn yẹpẹrẹ. ẹrù ọlọ́run ọba kan bẹ báyìí báyìí báyìí báyìí abẹ́lọ́wọ́n àfàsìkò yìí bẹ́lọ́wọ́n ọlọ́run kó dá ọlá padà fún tọ́lọ́n bá wá dá a padà fún ọlọ́run wájú ó máa lò tọ́lọ́n ti gbà á wàlá ọlọ́run ti gbà á àmọ́ tọ́lọ́run abẹ́lọ́wọ́n kó dá a padà fún ó wá tọ́ ọ sọ́nà ó sì jẹ́ ó máa lò torí ẹni tí ò ní rí kì í mọ ọrọ̀ tó ẹni tó ní tí ò wá ní máa. ẹni tó ní tí ò ní má ha yóò má má nǹkan bá wọn gbogbo abíyájú pé àgùn kẹ̀kẹ́ àgùn mọ́tò àgùn kankan ń bẹ̀sẹ̀ ẹ̀gbọ́n kẹ̀kẹ́ káàkiri náà ni a lè má yọ ọkọ̀ bí ẹni tó gun kọ̀ rí tí ò wá ṣe kí ni tí ó gun ma àwa bẹ pẹ̀lú ìjọ kan ṣoṣo ẹ̀ àtẹnitá rẹ̀ yìí náà àtẹlòmíì náà tó ti ní lánàá ọlọ́run bá ní gbé ọ̀nà àláàlí bá ní gbé pàdé wọn kó dá dáadáa padà fún wọn. torí pé àwọn ò mọ yìí pé ọba àyà táǹkì yìí yóò yí àwọn ju èmi gan lọ àyà táǹkì yìí yóò yí àwọn ju èmi tí mò ń tu lọ. torí àwa ń tu tọ́lọ̀ ń sọ ni kò ṣẹlẹ̀ sáwárí o àti bẹ́lọ̀ ń kára padà sí ibú gbọ́dọ̀ tí wọ́n ti rí irú ẹ̀ tó náà ti ń bọ̀ ti ń wa mọ́tò bọ̀ ti ń bọ̀ ti ṣe tó wá padà rí pé kò ní mọ́ yóò máa yú torí ẹ̀ gbogbo orú wọn bẹ́ẹ̀ àfìjọ́ kan ṣoṣo ọlọ́run bẹ́ẹ̀ lọ́wọ́ ọlọ́run bá ní dáadáa padà fún wọn mo wá ṣe dáadáa fáwa náà ẹni tí mò ń sọ yìí à ó mà ti lówó ó ti rówó rí ó ti rówó rí ó ti rówó rí bí mo ti ń sọ ìkan àánú rẹ̀ ṣètò ń ṣe mí. àmọ́ ńgbà náà lọ́hùn-ún bóyá mo ti sọ̀rọ̀ inú kan náà wọ́n tẹ̀síìrì wa ìmáa náwó fẹ́lẹ́rẹ́ nílò bá tiẹ̀ jẹ́ àti máa mutí káàkiri àti gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ adùúdùúdù mi ò mi ì gbowó lọ́wọ́ rẹ o òun náà sì mà àmọ́ afẹ́ títí ẹ̀ dà adùúdùúdùúdù gbogbo yìí tó tiẹ̀ ń ṣe yìí tí ẹ̀ pa gbogbo àwọn eléyìí tí yìí tó ń sílé ọtí kúkú máa ń fún àwọn ẹni ọ máa ń fáwọn tálíkà máa ń sílé ọlọ́ọ̀ máa fi ṣàánú àwọn èèyàn nígbà tí èèyàn bá kó bẹ́ẹ̀ bíi three hundred thousand four hundred thousand tó wá di sáàkù tó di sápò ń bídì sí bídì sọ̀hún tó wá dé ibi tí ó ti mutí tó wá dé tí ò mú wọn náírà darí mọ́ tí ó sì lè má ṣe bẹ́ẹ̀ ní gbogbo ìgbà at least kò jẹ́rú ayé bẹ́ẹ̀ yóò jẹ́ bẹ́ẹ̀ bóyá ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ mẹ́rin lọ́sẹ̀ sátọ̀dé sunday àwọn eléré tẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ó lágbo mùsùlùmí náà sì ni adẹ dúdúdúdú ààrẹ dùn nísìnyí alọ̀ ń dàpọ̀ má gbọ́ ọ lọ́wọ́ wa o. ká wá sọ pé irú ẹni tá a ròyìn ń sìn ká sọ pé ìyàwó rẹ̀ wá ń kiri ọjà káàkiri sẹ́wọ̀n pé nǹkan ti lágbára gan pé ń wá ń forí kiri ọjà káàkiri ti lágbára gan irú ipò tá a lè fi wé nìyẹn torí ẹ̀ la fi ń bẹ lọ́wọ́n bá fún gbogbo orun ọlọ́mọba ń dá dáadáa padà fún wọn torí ẹ̀ téèyàn bá tí ìkan bá wà lọ́wọ́ èèyàn gbogbo tó bá wà lọ́wọ́ èèyàn à ń ṣe wá àti fún gbogbo ẹ̀yin tọ́lọ́run bá fi nǹkan kan tó bá fi dógò sọ́dọ̀ yín pé nǹkan yìí mo ẹ má jà ẹ má jà á ní ẹlẹ́mìí pé nǹkan yìí kò lè lọ kò lè tán o ṣe tàdánwò bá bá ọrọ̀ díẹ̀ ni ó máa kú máa yàn lọ́wọ́ o tàdánwò bá bá ọlá díẹ̀ díẹ̀ lọ́lá ó máa bọ́ o tàdánwò bá bá owó díẹ̀ díẹ̀ lówó máa tán o tàdánwò bá bá iyì díẹ̀ díẹ̀ lè yó máa tẹ́ tàdánwò bá bá ìmọ̀ díẹ̀ díẹ̀ lè yó máa takò mímọ̀ bọ́lọ̀ wọn bá ṣe máa gbó àrùn díẹ̀ díẹ̀ díẹ̀ tí gbogbo òfin tó dojú. بيدك الخير إنك على كل شيء dájúdájú olúwa wa ọwọ́ rẹ ní gbogbo orí wà ìwọ ló sì lágbára lórí gbogbo nǹkan àyà yìí lágbára àyà tá a tú yìí ó lágbára púpọ̀ àyà tó já sí pé téèyàn bá ń kà ẹ̀mí èèyàn ó sì máa gbọ̀n èèyàn máa mọ̀ wípé kò sí bẹ́ẹ̀ yẹn ṣe ò fèrè lọ́wọ́ ọlọ́run gbogbo àtibọ̀tán àtibọ̀tán gbogbo nǹkan ọwọ́ ọlọ́run ló wà oore ni ó já sí ni odi kejì ẹ̀ ni ó já sí ni kó má já bẹ́ẹ̀ fẹ́ nìkọ̀ọ̀kan wa ọwọ́ ọlọ́run ló wà torí ẹ̀ gbogbo ẹja apáyà àtibọ̀tán gbogbo ń bá wà lórí ẹ̀ lónìí tó jẹ́ dáadáa ẹja aṣọ lò ẹja aṣọ náà gbogbo ń ń bá fún wa pátápátá ẹja ká aṣọ lò ẹja aṣọ náà torí nǹkan kan torí pé nínú tí ọlọ́run ọba máa ń wò máa yàn láti kì í fi gba ọlá lọ́wọ́ èèyàn kéèyàn ó mọ ọlá lò ń bẹ́ ń bẹ́ kéèyàn má fọ ọlá tàpá sófin ọlọ́run kéèyàn ó mọ ipò lò ń bẹ́ ń bẹ́ kó má fi kó tàpá sófin ọlọ́run ebe ẹ̀rọ bá àkàlà ìpẹ́ yìí bàbá tó jù lọ lọ́jọ́ orí ó sì dá bàbá ní bàbá wọ́n wá dá bàbá kúnlẹ̀ sí àárín títì tí má tó ń kọjá sí ń bọ̀ báyìí àwọn àwọn gba bàbá oní àwọn àna bàbá oní bàbá bàbá tó jù lọ lọ́jọ́ orí fa ó tún wá ń ṣépè fún bàbá oní bàbá pé ojú ẹ máa fọ́ ọwọ́ ẹ máa rọ etí ẹ máa di kìnnìkan ẹ máa ṣe ìwà ta ah, subhanallah ó ṣì ọlá lò ó ṣì ipò lò ìgbà tọ́lọ́run wá fẹ́ tẹ̀mọ́ mo sọ lẹ́ẹ̀kan pé tọ́lọ́run bá fẹ́ gba ọlá lọ́wọ́ ọlọ́lá díẹ̀ díẹ̀ lè yóò máa tẹ́ yóò máa tẹ́ àbùkù àwọn agbẹ́kínú sórí social media ẹ mọ̀ pé yorùbá ní tẹ̀yẹ̀ bá ti rí igba tẹ̀yẹ̀ bá ti rí igba yóò rí àmì bàbá àwọn nìkan ni wọ́n fídíò bá ṣe gbá bàbá lórí tí bàbá ń dọ̀bálẹ̀ nìkan náà fídíò àwa wá bàbá kan ìgbìmọ̀ àbá ti fi wá bàbá kan bàbá ó tọ́ka àwọn tó ń hàn lé mọ̀ ọba onísìnyí wọn ti fún un níwèé gbélé ẹ pé àwọn ò rí mi rẹ̀ láàfin fún bóyá bí oṣù márùn-ún àbóṣù mẹ́fà kọ́ni èkó tiẹ̀ kọ́kọ́ lọ jókòó lé náà ó ń tẹ́ bà bí ó máa tẹ́ bọ̀ wàláì ó ń tẹ́ bọ̀ láàrin oṣù márùn yẹn kò sí ìmọ̀ tó lè ṣẹlẹ̀ o ó lè dìgbà tí lọ gbélé ẹ̀hún bá tán kó ṣẹ̀ṣẹ̀ wá fèsì ẹjọ́ mi bóyá ẹjọ́ òun ló padà wá yọ nípò tí ó máa kú dàpé à òun náà rí kò má gbóòlò ló fi náà fi yọ lóye ọlọ́run ló yọ nǹkan ìwé gbélé ẹ tí wọ́n já fún iná ọlọ́run ló já fún ńkọ́ torí ẹ̀ gbogbo ohun tó bá wà lọ́wọ́ kálukú kálukú lọ ṣọ́ ọ lọ ẹja lọ màá lò àfa ló jẹ́ ni kinní kan ló jẹ́ ni gbogbo ohun tó bá jẹ́ là ń sọ nǹkan yẹn já máa lò ẹ má já lò ń lò kulò torí pé díẹ̀ díẹ̀ òun náà lèèyàn máa wẹ̀wù ẹ̀tẹ́ díẹ̀ díẹ̀ lọ́lọ́run bá máa ń sọ ní dẹni àbùkù díẹ̀ díẹ̀ lọ́lọ́run ọlọ́run ọba lọ́ba tí máa ti òru bọnú ọ̀sán nígbà tá a bá ń lu ọ̀sán àwa náà rí pásíkò tá a wáyé nísìnyí ilẹ̀ ti ń sú bọ̀ ọlọ́run ó ti ń ti òru bọnú ọ̀sán tóru bá ti ń wọlé ọ̀sán máa kásẹ̀ tóru bá ti ń wọlé ọ̀sán máa kásẹ̀ bóru bá ti ń wọnú rẹ̀ sí òun ni pé ilẹ̀ mọ́ ọ̀sán yóò máa parẹ́ ilé yóò máa dúdú yóò máa dúdú yóò máa dúdú títí tí òru ó wá gba iṣẹ́ lọ́wọ́ rẹ̀ tán tí òfin ní sórí pa ọ̀sán mọ́ wàtí ó lè jọ nàárọ̀. ọba náà ní máa ti ọ̀sán náà òru tá a bá ti gbogbo ẹ dúdú birikiti ẹnìkan ẹni tí ń bọ̀ lọ́ọ̀kan kálukú kan sáà rí kílébì kó dàbí pé èèyàn ń ni ẹ máa wá tẹ̀lé wúra yín lórí sánú ìwọ wo nú nígbà tẹ́ ẹ bá rí náírà yín tó bá yá ọlọ́run máa wá ti ọ̀sán bọnú ẹ̀ tó ọlọ́run bá ń ti ọ̀sán bọnú ẹ̀ ìlú máa wá má tẹ́rí gbogbo àwọn táwọn scientist bá sọ fún wa pé òun ló fà á tilẹ̀ fi má tilẹ̀ fi ń sú ara ìtì òru bọnú ọ̀sán Allah ìtì ọ̀sán bọnú òru Allah na. ni ọlọ́run ọba ló ti gbétò yẹn kalẹ̀ bẹ́ẹ̀ wípé ńgbà tó bá yá tó bá yí tó bá yí tó bá yí tó bá lọ yí sọ́nà báyìí yóò dúdú tó bá tún yí yí tó yí sọ́nà báyìí. ọlọ́run ló ti gbétò yẹn kalẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ̀rí bá àwọn olùkọ́ bí àwọn làwọn ti lọ́ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nílé ìgbéri báyìí tó wá ṣẹlẹ̀ tó fi ń ṣẹlẹ̀ ìrìsọ́ọ̀tì yẹn ti wáyé ìṣẹ̀lẹ̀ yẹn kálukú wá ìṣẹ̀lẹ̀ kálukú tẹ̀lé mùdásírù lọ́lọ́run sotori ẹ tẹdbíru kọntró ọwọ́ Ọlọ́run ọba ló wà Ọlọ́run ọba ló ti gbé e kalẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin wá lè máa stọdí ẹkẹ máa wá lóríṣiríṣi àwọn resource resource kó máa fún yín láwọn resource eléyìí kó fún yín nígbà kó fún la láwo ṣùgbọ́n ètò yẹn tẹ̀yìn stọdí tẹ rí pé n tó ń ṣẹlẹ̀ ní tó fi rí báyìí kó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kó máa wá rí bẹ́ẹ̀ ta ló ṣètò ẹ̀ bẹ́ẹ̀ Allah Allah ló ṣètò ẹ̀ bẹ́ẹ̀ naam abá bisora. وتخرج الحي من الميت وتخرج الميت من الحي bákan náà ọlọ́run ọba allah subhanahu wa ta'ala lọ́ba tí ń mú òkú jáde lára ààyè jáde lára òkú bíi àwa nísìnyí bá ti wáyé gbogbo wa ara òkú láti jáde àtọ̀ òkú ni kò lẹ́mìí àtọ̀ tó di èmi tó di wọ bí kálukú wá ṣe wáyé nísìnyí àtọ̀ ló di bá a ti wáyé má wulẹ̀ jiyàn bí àtọ̀ báwo ọlọ́run má jẹ ọlọ́run ti ọ̀rẹ́ bì jẹ́ kò yí kò yí ṣe nǹkan tí yẹn máa ń dágbá dànù ọlọ́run ti ọ̀rẹ́ dìjẹ́ so àtọ̀ ló di èmi ló di ìwọ náà àtọ̀ ló dọba ló di joyè àtọ̀ ló di èèyàn ńlá ló di èèyàn yẹpẹrẹ àtọ̀ náà ni àtọ̀ yẹn ò kú wá lòun kò lẹ́mìí ibẹ̀ láti wá mú alààyè jáde òun la sọ di tó lẹ́mìí ara ẹyin lẹ́dí ẹ ti jáde ara ẹyin ẹyin òkú ni nígbà ó bá yá àwa sọ pé ẹdìẹ ń sàbá lórí ẹyin sàbá lórí ẹyin sàbá lórí ẹyin ìdáyà akẹ́tìẹ máa sàbá lórí ẹyin ìtọ́sọ́nà máa sàbá lórí ẹyin yẹn ta ló fi mẹ́dìẹ Allah àbá rẹ̀ tí wọ́n á ń ṣe lórí ẹyin ṣé gbogbo ẹyin tẹ́dìẹ sàbá dé lórí náà ló di ọmọ èdè mi dòbu ni èmi dòbu ni yóò sàbá lórí mi báyìí gbà yóò kà máa rùn yóò dòbu kò ní rí ipa kò ní dọ́mọ àwọn èyí tó wá dọmọ nú ẹyin o àwọn kan là ń kọ́ sí tí wọn ò jẹ́ kó di ọmọ táwa wá ń jẹ tá à ń dín tá à ń bọ̀ tá ń sè àwọn tí ń dọmọ náà nù o ò ń lo aṣọ bí ẹyin bíbọ̀ ẹyin díndín àwọn tí ń di ìdíyẹ náà nù o táàjò jẹ díẹ̀ làwa ń bọ̀ jẹ là ń dín jẹ so ààrẹ ẹyin tó jẹ́ òkú òun lẹ díẹ̀ ti jáde tó ń jẹ́ alààyè náà. ọlọ́run ọba tún máa ń mú ààyè jáde láta a máa mú òkú jáde lára àlàyé àtọ̀tà mú alẹ̀ kan já tó padà síbi ẹ̀ sẹ́wọ̀n pé ààrẹ èèyàn tó jẹ́ àlàyé náà làtọ̀ tó ti jáde òkú làtọ̀ tó jáde àlàyé ni wọ́n tó jáde lára rẹ̀ ẹyin tá a mú alẹ̀ kan náà ẹbí ẹ̀kan ló yí ẹyin àlàyé ló yí ẹyin o ẹyin wá jẹ́ kí ni òkú ìkànnì yìí o ọlọ́run a máa mú káfìrí jáde lára mọ́mìnì bí ti máa mú mọ́mìnì jáde lára káfìrí bẹ́ẹ̀ ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ọlọ́run ni mọ́mìnì ni wa àbọ̀wá òkàfẹ́rọ́n bàbá àtìyá anabi kẹfẹ́rí ni wọ́n bẹ́ẹ̀ ni anabi wa nuh alayhi salatu wa salam mọ́mìnì ni ṣùgbọ́n ọmọ rẹ̀ ń kọ́ ọlọ́run mú káfíìrì jáde lára tiẹ̀ ọmọ rẹ̀ ọlọ́run mú ká ó sọ mẹ́rin kèfèrí ọlọ́run a máa ṣe bẹ́ẹ̀ ọlọ́run a máa mú funfun jáde lára dúdú a sì máa mú dúdú jáde lára kíni òkùnkùn ọlọ́run a máa ṣe bẹ́ẹ̀ sẹ́mi ọ̀pẹ̀ à hàn bàbá rẹ̀ ògbóǹtarìgì káàpìrì hanrun ni wọ́n ó ń ṣe wá dàfà ńlá tó tó báyìí kò sí ìyàrá ẹnu ń bẹ̀ ànábìwá Ibrahim bàbá rẹ̀ ògbóǹtarìgì káfìrí haranwó ni olórí gan tún ni ṣùgbọ́n ànábì Ibrahim ó dà ànábì ọlọ́run àbí òdì tó bá fi wá mọ́ ọlọ́run mú ànábì ọlọ́run jáde lára káfìrí tó bá mú àáfà ńlá jáde lára káfìrí sí ìwà yàwá lẹ́nu mọ́ torí pé ànábì ti ju lọ. ọlọ́run ọba ni máa ń ṣe fún ẹni tó bá fẹ́ bi ghairi hisab tí ó kọjá aṣẹ́tẹ́ nìyẹn ń ṣe yóò kọjá abẹ́ nìyẹn ṣe lérò bi ghairi hisab bẹ́ẹ̀ kí n ti pé láì ní ṣèṣirò kọ́ o bi ghairi mahtasaba wa bi ghairi maktasaba yóò ju tó ń gán lérò lọ ó lè ṣẹlẹ̀ nígbà míì wàá kàn kó owó kékeré kan wàá kàn kó lórí bísíǹsì kan tí ó bá dẹ̀ mú profit wá báyìí wàá dẹ̀ dẹni tí ń ra ilé tí ń ra ọkọ̀ àwọn pé ah tó báyìí tó báyìí ni wàláyé tó jù bẹ́ẹ̀ ló ń bẹ lọ́dọ̀ ọlọ́run ẹ má jẹ́ ajá kàmùnà orí ọlọ́run bá a ti ń sọ ìwà láyé mi tèmi ń balẹ̀ wípé ọlọ́run lè ṣe é fún mi jẹ́ kẹ́mi tiẹ̀ náà balẹ̀ torí kò wà tárúkú máa ń tẹ̀sà òbíkẹ́ rẹ̀ hisab ọlọ́run àmọ́ kẹ́ẹ̀yàn ní kò ní gbọ́nà èrò ọlọ́run àdẹ̀kẹ́ yóò ju iṣẹ́ tí ń ṣe lọ yóò ju tó tó nǹkan lérò lọ ọlọ́run àdẹ̀ ṣe fún ọlọ́run a máa ṣe bẹ́ẹ̀ fẹ́ni tó bá wá wù náà ni o kì í ṣe gbogbo èèyàn àmọ́ngbà tó jágbé tó bá wù ọlọ́run ni máa ṣe fún ìwọ náà máa wá bẹ̀ lọ́run pé kó ṣe kíni kó ṣe fún ọ̀nà torí ẹ̀ má sáré kiri má má wẹ ọṣẹ kọṣẹ má jẹjẹ kújẹ má ṣe kú sí má ṣe kú sí má pààyàn má sóògùn má sòsólẹ̀ gbogbo àwọn pàǹtí ni má bá wọn débi rẹ̀ máa bẹ lọ́hùn ṣèbọ́dọ̀ ọlọ́run tó fẹ́ kó ṣe é àṣàṣì òran ọlọ́run máa bẹ lọ́hùn àdúrà lèèyàn fi máa bọ́ lọ́hùn sọ̀rọ̀ máa bẹ lọ́hùn ní gbogbo ìgbà ọlọ́run ṣe ń tó fẹ́ kó fẹ̀mí ẹ̀ balẹ̀. àwọn kan bẹ nínú ọlá nínú ipò nínú dáadáa lónìí àná tán bá ń sọ fún pé Ah, ọmọ sì padà rí báyìí ó lè máa wọ pé ah, òun bá wo ọlọ́run ti wá gbé e débẹ̀ òun náà wá gbọ́dọ̀ sọ́ra ṣe tòró lọ́wọ́ a tún máa gbà á bọ́lọ̀hún ṣe nígbà lókùn tí ó máa dùn àwọn ọ̀nà tọ́lọ̀n kì í bá gbà á gba orí lọ́wọ́ èèyàn kò lọ kọ́ lára ẹni kéèyàn máa so ẹbí pọ̀ ká má jẹ́ kẹ́bí ó là ká má ṣe dáadáa sẹ́bí ká má ṣe dáadáa sáwọn aláìní kí sàárà pọ̀ tó bá pọ̀ ọlọ́run á máa bù tí sàárà bá pọ̀ fún yàn ọlọ́run máa ń mọ́ ọjọ́ orí fún yàn àwọlá pé àwọn tó ń sàánú pọ̀ àfikún ọjọ́ orí rẹ̀ àwọlá wípé àwọn tó ń fún pọ̀ àfikún àrísìkí rẹ̀ yóò sì tún máa torí ẹ̀ náà. ọlọ́run fún wa kò tọ́ fún wọn kí wọ́n mú àwọn káfìrí ní àwòlíyà kò tọ́ fún àwọn olùgbàgbọ́ òdodo láti mú àwọn káfìrí ní àwòlíyà ààyò olólùfẹ́ tó já sí wípé wọ́n máa tàná sọ̀rọ̀ wọ́n máa ṣe násìrò fúnra wọn débi ẹ̀sìn ara wọn kí ni mùsùlùmí ń bá débi pé ọ̀rẹ́ mi tight friend mi ní sotori ẹ̀ nígbà tí wọ́n ní ó wá jẹ́ kèfèrí ó jẹ́ ẹni tí ì ṣe mùsùlùmí ní ibi ìjọsìn rẹ̀ wọ́n wá nídìí ilé ìjọsìn kódà èmi ni mo gbówó tí wọ́n fi kọ́ ọ lẹ̀ aláwọn ọba ò fẹ́ bẹ́ẹ̀ o kò fẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọwọ́ tó jẹ́ mùsùlùmí kò fẹ́ bẹ́ẹ̀ kó wá déwu lẹ́wù yẹn kò fẹ́ bẹ́ẹ̀ kí ẹ jẹ́ pé ọlọ́run ní ká má ṣe dáadáa sí wọn kọ́ ọlọ́run ọba ò ní fẹ́ ká ṣe dáadáa sí wọn ṣùgbọ́n kò fẹ́ ká ṣe dáadáa yẹn débi wípé a ti wá rí nírí wípé ah tí ò bá sóhun kò sáwa tí ò bá sáwa kò sí òun àti wá di àti ẹtì kò ní five and six àti di one àti di zero plus zero tí ò ní òǹkà mọ́ àti dẹyọ kan náà aláwọn ọbọ fẹ́ borí bẹ́ẹ̀ torí wípé tó bá fi lè rí báyẹn yóò padà di wípé iṣẹ́ kèfèrí sí Ọlọ́run yóò padà máa fúyẹ́lẹ́mí ìwọ tó jẹ́ mọ́mìnì kò ní nítumọ̀ mọ́ kódà yóò padà dé lẹ́bù wípé o ò ní fẹ́ kí wọ́n sọ pé ìṣekèfé sọ́lọ́hún ò dáa torí pé o ti lẹ́ni tó o bá rẹ́ tó jẹ́ kèfèrí sọ ò ní fẹ́ kán mẹ́nu bá ṣé ìṣekèfé sọ́lọ́hún ọ̀dà ò ní fẹ́ torí ọlọ́run ọba ò fẹ́ kó dé lẹ́bù yẹn fún wa ọlọ́run ọba ní irú ìfẹ́ tí ó bá rí bá àwọn tá a yọ̀ǹda fún yín kẹ́ ẹ ní pẹ̀lú wọn náà làwọn mú mi ní ẹgbẹ́ yín náà. bá ń gbé kúrú wa man yaf'al dhalika falaysa min Allah min shay ọlọ́run ọba ní gbogbo ẹni tó bá ṣe irú bẹ́ẹ̀ ẹni tó bá fi lè dán ta ni ó má dán wò yẹn tó bá dán wò falaysa min Allah fi shay'in ay munqati'un 'an Allah ẹni yẹn ti gé kú lọ́dọ̀ ọlọ́run ó ti jákun ara rẹ̀ kú lọ́dọ̀ ọlọ́run kò lè dẹni ọlọ́run náà. ọlọ́run ọba ní àyàfi yìí tẹ́ ẹ bá ṣe pẹ̀lú ẹ̀mí pé ẹ fi protẹ́kì ẹ̀sìn yín àti dúkìá yín látara wípé ọwọ́ rẹ̀ ọwọ́ ọrú wọn lágbára wà láti lè fi protẹ́kì ẹ̀sìn yín. ọlọ́run ọba lóun kìlọ̀ ara òun fún yín o wa yuhadhdhirukumullahu nafsa ọlọ́run ọba ní mò ń kìlọ̀ ara mi fún yín ẹ ṣọ́ra o ntí ń bá ní ẹ má ṣe ẹ má ṣe torí tẹ ẹ bá ṣe tí ń bá bínú sí yín ẹ tó bínú ọlọ́run ọba gbé o ọlọ́run ọba ní kẹ́sì lọ́mọ pé gbogbo yín pátápátá àtẹni àkọ́kọ́ yín àtẹni ìgbẹ̀yìn yín gbogbo yín lè padà wá kójọ sọ́dọ̀ ọlọ́run ọba ẹ padà sẹ́ni padà sọ́dọ̀ Allah Allah ó sì gbé yóò ṣèṣirò yóò dájọ́ lé kálukú yín lọ́wọ́ yóò fi kálukú sáàyè ibi tó bá fìdí ọlọ́run dákun tó bá dijọ́ náà àlùjáná ni ọjọ́ yẹ wá má jẹ́ àfitì náà o má jẹ́ àti èfitì rẹ̀ níbẹ̀rẹ̀ bìnlẹ̀ pé ẹ ó wá jáde bí ọlọ́run àwọn òfẹ́rù àfẹ́rù àlùjáná bẹ́ẹ̀ àlùjáná àti ìpìlẹ̀ la fẹ́ lọ́dọ̀ rẹ̀ ọlọ́run má jẹ́ àtọ́nà wò ká tó wọ̀ ọ́ la ilaha illallah náà. ọlọ́run ọba nílẹ̀ ànábì sallallahu alayhi wa sallam sọ fún wa pé tẹ́ ẹ bá fi ti ń bẹ lẹ́mìí yẹn pamọ́ abẹ́ fi hàn ẹ má wulẹ̀ dààmú ara yín èmi ọlọ́run ọba mọ̀ ọ́n gbogbo ẹ̀ ni mo mọ̀ eléyìí ń tọ́ka sí agbára ọlọ́run àti ìmọ̀ ọlọ́run ọba tó dògóńgó ẹ̀fin tó wà lẹ́mìí yín hàn ẹ̀fin pamọ́ pírọ́blẹ́mù ẹ̀ kàn ń dààmú ara yín ní tẹ́ bá ṣe ń bẹ̀ gbogbo ẹ̀ ló yé mi ọlọ́run torí ẹ̀bí kálukú wa ti rí kò pamọ́ sọba tó dá wa bẹ́ẹ̀ mi ti rí òpamọ́ sí bí wọn náà ti rí òpamọ́ sí ìwọ lè máa wo pé torí pé mi ń ṣe wáàsí èmi dáa jù wọ́ lọ ó sì lè jẹ́ pé mi burú jù wọ́ lọ lọ́dọ̀ ọlọ́run èmi lè máa wo pé ìwọ dáa jù mí lọ ó lè jẹ́ pé wọ́n burú jù mí lọ lọ́dọ̀ ọlọ́run torí bí kálukú wa ti rí kò pamọ́ sọ́ba tó dá wa torí abẹ́lẹ̀ gbogbo bí kálukú wa kù sí ọlọ́run kó foríjì wa kó tún wa ṣe ń dẹ̀. ọlọ́run ọba ní gbogbo ohun tó ń bẹ ní sánmà pátápátá. gbogbo ohun tó ń bẹ nílẹ̀ pátápátá kò sí kankan tó pamọ́ fún wọn ọlọ́run bẹ́ẹ̀ kìí ṣe wọ́n nìkan gbogbo tó wà ní sánmà gbogbo tó wà nílẹ̀ kò sí kankan nù rẹ̀ tó wọn ọlọ́run bò mà ní fínní fínní Allahu bí ẹ̀dá èèyàn gan lásán bá a ti pọ̀ tó yìí tó lẹ́sẹ̀ rò pé yóò rí tó gbogbo èèyàn ti ń bẹ lórí ilẹ̀ ayé yìí pírẹsidẹ́ǹtì gbogbo ẹ̀ ò pọ̀ ká tún wá da àwọn ẹranko náà pọ̀ ká àwọn àjẹnú pọ̀ ká màláyíká pọ̀ ẹyẹ ẹja kòkòrò allahu akbar ẹranko allahu akbar àwọn tí mẹnu àwọn tí omi náà wá lọ jàǹtí àwọn tá a fojú nu àwọn tá a tún wá fojú rí náà wá pọ̀ lọ jàǹtí rẹ́rẹ́ tó jẹ́ pé ńgbà tẹ́ bá lọ gbé nǹkan kan sójú báyìí lọ́wọ́ pé eh, kan báyìí tó wà tó rìn báyìí gbogbo ẹ̀ pátápátá bó ti wẹ́ tó bó ti rí bó ti tínrín gbogbo ti ń bẹ nínú òròmọdìẹ rẹ̀ gbogbo táyọ̀ máa rò pé kò nífun kò lẹ́dọ̀ kò lẹ́mìí kò lójú kò létí òun bẹ́ẹ̀ nìkan ni wọ́n bá mú ẹ̀fọn ẹ̀fọn tó tóbi o tá a bá pa á pẹ́ nísìnyí àlè rẹ́dọ̀ àlè rí fún àlè rí àlè rí ọkàn àlè rí kankanra rẹ̀ àkàrí àpẹ̀fọn náà àlè rí fi tójú wà àlè rọwọ́ àlè rí tí àlè rí mú a sì ní àìfà ń kùn sí mi létí àmọ́ pé ẹ̀fà ń sọ̀rọ̀ nu ó ń kùn ó ń sọ̀rọ̀ ni ṣùgbọ́n tẹ́ ẹ bá pa ẹ̀ lè sọ pé ẹnu rẹ̀ ẹnu ẹ̀ lélẹ́yìí kẹwàá kẹwàá kún ẹni tó ṣe é pa tí ò ṣe é kún ẹ lè pa kẹwàá kún kẹ yọ ẹnu sọ́tọ̀ kẹ yọ etí kẹ yọ ẹsẹ̀ kẹ ẹ lè ṣe ẹ lè rí ṣe gbogbo ń tó sì gbé dúró pátá ọlọ́run ọba mà àti ń tó kéré jù bẹ́ẹ̀ lọ àti ń tó ṣe é fojú àti ń tó ṣe é fojú ọlọ́run ọba máa gbogbo ẹ̀ pátápátá ní sánmà ló wà ní àbílẹ̀ ẹlẹ̀ ọlọ́run ọba máa torókò náà ló dá ibi tó sì wọ̀ náà ló pílẹ̀sì ẹ̀ ló fi síbẹ̀ náà. ọlọ́run ọba ní wallahu ala kulli shay'in qadir Allahu lọ́ba tó lágbára lórí gbogbo nǹkan Allahu lọ́ba tó lágbára lórí gbogbo nǹkan ó lágbára lórí ẹ̀ so kò sí nǹkan kan tọ́lọ́run ọba ò lágbára lórí ẹ̀ olúwa wa Allah qadirun ala kulli shay'in qadirun ala kulli shay'in agba o ni agbara tán yányán gbogbo nkan ntọba tó bá fẹ́ ṣe ní òṣè kò lè fẹ́ ṣe nǹkan kankan nìkan á sọ pé mo dá mo ka mo gbogbo àwọn ọ̀sán ajantire tẹ́ ẹ máa gbọ́ pé àfa kan kan sọ kan sọ bá ní lágbárí bọ́rọ̀ rẹ bá gba ìfọ́nu ẹ fún onífọ́nu pé ìwọ yìí lọ sọ torí ẹ Allah kulli shay'in. olúwa tó lágbára tó ní kápá lórí gbogbo nǹkan ni pẹlụ òun pẹ̀lú agbára àti ìkápá lórí gbogbo nǹkan ayé wa dùnjú bá a ti ó ti wáyé lọ wa a ṣe abẹ́ pẹ̀lú ìjọkan ṣoṣo rẹ̀ pẹ̀lú agbára rẹ̀ àwọn aláìsàn náà wa ọlọ́run dákun bá ní fún wọn lálàáfíà bá ní mú wọn lára dá gbogbo àwọn tí ń bẹ nínú ṣòro kan sí kejì tá a lè máa kà torí ṣòro pọ̀ táwọn èèyàn ń bá yí tí ò jọra wọn gbogbo tí ń jẹ́ ṣòro kálukú ọlọ́run dákun á fi agbára rẹ lórí gbogbo nǹkan á fi ìkápá rẹ lórí gbogbo nǹkan á fi pè ọ́ mọ́sá ìbáni kálukú nínú ṣòro tó wà mọ́sá ìbáni kálukú là nínú àdáwò tó wà báni ṣe ń tí kálukú fẹ́ fún ní dáadáa ọ̀lẹ́lá ilaha illallah nàìjíríà náà àbùkátà ṣàánú rí ọlọ́run ọba púpọ̀ ọlọ́mọṣẹ́ ṣàánú wa o ṣàánú àwọn olórí wa ṣe wọ́n láàánú fún wa kó wá ṣàwa náà lára àlúrere kó ṣàánú àwa náà láàyè ara wa jẹ́ akáyé dágbé má jẹ́ àwùjọ ká tó ná má jẹ́ àwùjọ ká tó lò gbogbo àwọn tí ń ṣètò ọlọ́run tí ń ṣe dáadáa fáwọn ọmọ ẹ̀yà wọn fáwọn ẹ̀dá ọlọ́run ní gbogbo àyè ibi sábà wà pátá láì láì láì láì sọ pé ẹni báyìí tí mo mọ̀ ni gbogbo wọn abẹ́lọ̀ fún wọn rírì wọn lọ́mọdé dúró bá ní gbòòrò àrùsùkì aláàlẹ́ fún wọn kò wá sí fáwọn náà la ilaha illallah allahumma rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar rabbana hab lana min azwajina wa dhurriyyatina qurrata a'yun waj'alna lil muttaqina imaman subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته